rí bẹ́ẹ̀ wọ́n ní ajẹ́ máyè lórúkọ tó ń pèlè ilẹ̀ pọ́njú tó ń sọ́dọ̀ gbogbo nílára ẹ̀dá ìṣẹ̀dá bá dojú ìjà kọ́ o lọ́lá àwọn òbí tí gbogbo àtàrà ẹ̀ jáde ọlá àwọn aláṣẹ kù àrídẹ àṣẹ bẹ́ẹ̀ wọ́n ní tóńtóníwó tètè ti gbọ́dọ̀ ọ̀rọ̀ tárúgbó bá sọ pé òde gòdè àṣẹ èyí tí ní àrídẹ àṣẹ bẹ́ẹ̀ tó tó sábà wọ èṣù ọ̀run ohun ayé kún fún àṣekàn má kù ọlọ́run mẹ́ta lọ́kan ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ olódù ọmọ àrè tí gbogbo ẹ̀dá alàyè ń képe tí ò sì képe ẹnì kankan ẹni tí àwa kìrìsìtẹ́nì ń pè á pè ní ọlọ́run àwọn mùsùlùmí ń pè ní Allah àwọn àwọn ẹlẹ́sìn àbáláyé pè ní olódù ọmọ àrè ẹni tó ní odù tó ní ààrẹ rẹ̀ tí ò sẹ́ni tó lè tú wò ẹ̀yin náà la kí lónìí nítorí ọmọ rẹ̀ Adéjọkẹ́ Balógun ẹ jẹ́ kó ti dẹni ilẹ̀ èrò ọ̀tá ò ṣẹlẹ̀ lórí lórí ayé rẹ̀ ọ̀ṣun mọ́fo ogun tó ti ń jà kọjá láti ẹ̀yìn ajúgbẹ́gbẹ́ torí pẹ̀yìn lẹ̀ ń ṣẹ́ ẹ fún àyàn ọlọ́run ṣe gba ọpẹ́ wa ọlọ́run tá à ń pè é ọlọ́run àpèjúbà tí ò júbà ẹnikẹ́ni ẹ̀yin láyìn lórí ọmọ rẹ nítorí pé inú wa ń dùn lórí rẹ kò kú lójijì ìran rẹ ń ṣe ní àkókò tirẹ̀ ó ní àná mi sọ̀rọ̀ ẹ ṣeun o òní mi sọ̀rọ̀ ẹ ṣeun o torí pé ọ̀la rẹ á tún sọ̀rọ̀ ògo ẹ ṣeun o ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ ẹ ṣeun o kò sí ohun tá a tún fẹ́ bẹ̀ yín fún lórí ọmọ rẹ bí ò ṣe pé kàkà máa yìn yín nítorí nínú ìyìn yẹn ìyẹn náà ló fi ṣohun gbogbo fún agbáyàn lónìí níbi tẹ bá ayé rẹ dé níbi ògo ni kò ń ṣe bí ẹkún kò ń ṣe bí ọ̀fọ̀ ọlọ́run ṣe gba ọpẹ́ wa mo gbàdúrà gẹ́gẹ́ bí wòlíì adéjọkẹ́ ó máa dára fún ọ èmi sọ́ọ́ mi tàṣẹ tàṣẹ mo ló máa dára fún ọ mo sọ ọ́ ní tàṣetàṣe mo ló máa dára fún ọ àkàbà ọ̀là lóògùn lọ yìí rèkéńdé yàbà lórúkọ jésù ò ní jábọ́ lójijì mo ní ò ní jábọ́ lójijì mo ní ò ní jábọ́ lójijì gbogbo ènìyàn parapọ̀ lónìí láti celebrate yẹn. Yeah èmi sọ ọ́ láti òní lọ ọ̀run máa máa celebrate ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ọ̀run máa máa celebrate wá gbọ́ bí omi bá gbóná bí omi bá tutù omi máa ń poró iná ni oró tí àwọn ènìyàn kọ sílẹ̀ nítorí tiẹ̀ láti òní lọ odò mi o mo ní odò mi o mo ní odò mi o nítorí pé wọn kì í bó omi ṣọ̀tá ẹni bá bá ọ ṣọ̀tá lẹ́yìn àjọyọ̀ ọjọ́ bí rẹ omi máa gbẹ lára mo sọ ọ́ gẹ́gẹ́ bí wòlíì mo ní omi máa gbẹ lára ẹni bá bá ọ dìtẹ̀ ẹni bá dìtẹ̀ rẹ ní indọ́sírì tó wà ní ní ọ̀nà jíjìn ní ibikíbi èmi sọ gẹ́gẹ́ bí ọmọ májẹ̀mú nínú ìjọ àpòstóòlì ti Kristi mo sọ lónìí irú ẹni bẹ́ẹ̀ omi ara ẹ̀ máa gbẹ lọ́nìí wọ́n máa wá tó ń ṣe wọn ò ní rí ṣùgbọ́n nípa tirẹ̀ lọ́ máa ṣe rere òkè àkàbà tó gúnlẹ̀ ò ní jábọ́ lórúkọ Jésù wọn ló ní jábọ́ tó bá máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ọdún lọ́dún tó ń bọ̀ lórúkọ jésù ó ti gba frequency èmi ò mọ̀nà tí ọlọ́run lè gbé gbà ṣùgbọ́n bí mo bá jẹ́ wòlíì lóòótọ́ mo sọ ọ́ ní wòyí àmọ́dún á máa ṣàjọyọ̀ frequency bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o mo ní bẹ́ẹ̀ ló máa rí o ilé iṣẹ́ kò di ńlá òkìkí olódùmarè kó wọnú ilé iṣẹ́ yìí ní gbogbo ibi láyé kan máa wá kiri bí gbogbo ibi láyé kan máa wá kiri ó máa di ńlá ọba máa wọ bí wa ìjòyè máa wọ bí wa president máa wá bí kan àwọn ènìyàn ńlá ńlá máa wá bí kan àwọn onígbèsè ò ní wọ bí o àwọn tó ti gbèpè wọn ò ní wọ bí àwọn tí ègún bẹ lórí wọn ò ní wọ bí iléeṣẹ́ máa dàgbà gbogbo àwa táwa máa ń ṣe àjọyọ̀ <laughs> mo sọ lónìí ohun gbogbo tí à ń rò tá à mí kanlẹ̀ sí. Si tí àwọn òpó ọjọ́ wo ló máa ṣe olódùmarè ẹ̀gbọ́n torí pé ẹ wà níbi ìpéjọpọ̀ yìí lónìí ní àbálọlé yín ó yá kó lọ di testimony kó lọ di ẹ̀rí kó di ẹ̀rí kó di ẹ̀rí kó di ẹ̀rí kó di ẹ̀rí wá gbọ́ o ìwọ ìránṣẹ́bìnrin yìí bí o ti ń gòkè ọ̀la lọ ohun gbogbo tó kù tó nílò ọ̀run yọ̀ǹda ẹ̀ ohun gbogbo tó kù tó nílò ọlọ́run ló mọ̀ ọ́ ìwọ náà sì mọ́ pẹ̀lú lórúkọ jésù ọ̀run máa yọ̀ bẹ́ẹ̀ fún every good thing of the life the lord will decorate you with it in the name of jesus. bẹ́ẹ̀ ló máa rí ní orúkọ ti bàbá ti ọmọ ti ẹ̀mí mímọ́ ẹni bá rokúrú ẹ ó máa kú ẹni bá gbẹ́bọ ikú nítorí rẹ lẹ́yìn àdúrà ìdí ẹbọ ẹ ló máa kú ẹni bá rìnrìn àjò ikú nítorí tiẹ̀ lórúkọ jésù ìrìn àjò ẹ ló máa kú sí wá gbọ́ ẹlẹ́ẹ̀kẹta o ẹni bá pè ní rẹ níbi jíǹgì ayé mo sọ ọ́ lórúkọ jésù àtòun àti jíjẹ ọmọ àfọ́pọ̀ bẹ́ẹ̀ ló máa rí jésù olúwa wa. àmín àmín àmín ní orúkọ jésù. afa. Tàwùsù bíi láhìn ọmọ ṣẹ́yìn tó ń lọ jẹ́ bisimilá rahman rahim. Ọlọ́run bá wàhálà àánú tí onígbà kí àjọ kóra jọ síbílẹ̀ ní láti ṣe ọjọ́ bí ọmọ wa àbúrò wa iye wa Adéjọkẹ́ ọmọ Balógun dòdó ń dá wà ọlọ́ba tí ó ní kí adarí wá síbí lẹ́yìn kọlọmọ kọ ṣe àfún ayé ẹmí gbọdọ àlàáfíà àmín àmín àmín sọdọ rẹ àmín tó wá tọrọ ti dáadáa kọlọmọ àmì ṣe fún ẹ àmín ọmọye ń tọ́ sí ọ àmín ọmọye ń tọ́ sí ọ ọmọye kéré ni tó fi ronú ilé yìí kọlọmọ ṣe àbá sọ di ńlá àmín àbáríkà ọkọ àlùbáríkà ọmọ àlùbáríkà mọ́tò àlùbáríkà dáadáa owó tó ti ní ìlú bọ́sọ̀ ní wọn pò ń gbẹ ọlọ́run àṣẹ fún un ọlọ́run wọlé abẹ́ ṣe tí wọn náà ṣe à àjọṣe náà ni wàá ṣe fifty seventy eighty ninety hundred àti mọ́ nínú báràkà ọlọ́run nínú dáadáa ọlọ́run ọlọ́run ọba tí ó wá darí gbogbo àwọn tí wọ́n ṣùgbẹ́ yìí èṣù bí èèyàn èèyàn bí èṣù àṣà ìtọ́ni ọlọ́run jẹ́ kí ó ráàrin gbogbo àwọn kí ó bá mọ̀ ṣe àìnímọ̀ ṣe wọ́n òní kan sí ọ òní sí ọ ilé ìyá ilé bàbá orí ni ọlọ́run bá ṣe ọ ọdún àdìrú òní ìdàkúdà ọ òní ìdàkúdà ọ aláyọ̀ ní fẹ́ẹ́ bá fún olóńgbò ọlọ́run bá tó wá fi ẹ́ sí ọ̀nà dáadáa àlìsí sọ o gbogbo àlọ́ làjọ ń ṣe àlìsí bí o sórí ta kọ́ bá táàlì bí tí wọn fi dss wá ká ọlọ́run jẹ́ àárí àníbó lórí burúkú ọkọ̀ pọ̀ àní tàbí olórí burúkú èèyàn tí wọ́n support ilé yìí financially morally pẹ̀lú àdúrà pẹ̀lú dúrótì ọlọ́run ní jáwọn lẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí ìyàwó dáadáa yìí ọlọ́ba tí ó kọ́ yín papọ̀ torí ìyá ni wọ́n gbogbo tí mo ń dà níyàn ọlọ́run ìjọ ṣẹlẹ̀ o ọlọ́run wa ní kí ọlọ́run jọlẹ̀ lójú o lágbàgbé màmá ẹ̀wọ́ ẹ bá wa nílẹ̀ ọlọ́run ìjọ ṣẹlẹ̀ o àwọn tó bá yóò ṣẹlẹ̀ náà bẹ̀rẹ̀ àtọ́ ní Ìbátúndé olóko mi àníyàn ò ní dàrú àti wọn patronage àwọn tó bá patronage náà bẹ́ẹ̀ láti fi pásítọ̀ wa dáadáa ọlọ́pàá gbogbo ìtẹ́yìn náà bá ti tẹ́ bá ti túbà ọlọ́pàá tú. ọlọ́pàá ọlọ́run tẹ́ńtákù sí ọlọ́pàá tó wà ní spẹ́ẹ̀d ẹ̀. ìyá àgbà ọlọ́pàá wo akẹ́kẹ́ lò náà ọlọ́pàá mi kú. ìyá àgbà ọlọ́pàá ọlọ́ba mi kún yín ọmọ ọlọ́ba kún yín náà ọlọ́ba kún bọ̀dà wa náà àti oyè máa ti wa ni àbí staff staff wa ni. ẹ̀gbọ́n àjọkẹ́yìn. ah ok ah, ẹ̀gbọ́n wa dáadáa ni tó ọlọ́wọ́ ọba tí ó ní kẹ́ dúró tàbí olóore ni wọ́n ọlọ́ọ̀ba abamitunbọ̀ dúró tẹ̀yìn náà ọlọ́ọ̀ṣà ọmọkùnrin ọlọ́ọ̀ba tí ó ṣe ní ọmọ ìyá àwùsá nǹkan tí àwọn ní bàbá o ọlọ́pàá tí o ṣe ẹ tí o ṣe ní tí o ṣe ẹ bàbá kà ẹ bàbá kà ẹ bàbá òṣò bàbá òṣò àrẹ́gẹ̀ tó ọlọ́pàá náà á jẹ́ kí ọmọ yìí náà kó tó bọ̀ mọ́ ní bàbá gbogbo kan tí wọ́n ń darí ẹ̀rú ọlọ́run yóò ṣẹlẹ̀ ìyàrá náà àtọ̀rọ̀ fẹ́yìn náà àtọ̀rọ̀ fún bàbá yìí náà. ọmọ olúwa one one. gbogbo ìtẹ́yìn náà bá ń wá ten desire Kọ́lọ́mọ ṣe come, mọ̀ come, kó bá kó mọ̀ ẹ̀ let it come to pass. Amen. In it for you and beyond. Amen. So Ògútólé. TFK. Èjì rẹ̀ aláìṣòwò. Bàbá àjọkẹ́ rẹ̀ o. Number one. Àbúrò tèmi lára rẹ̀ o. Eh, eh, bàbá bàbá ọlọ́wọ́ tún mi bàbá ọlọ́wọ́ tó wá kó wa papọ̀ àwọn ìbínú àṣà ìtọ́n ọlọ́run jẹ́ kí. ayagodu náà láìdé ayagodu johnson agbẹ̀rù tó yí tó yí mi ọ̀wọ́n. mr johnson náà mọ̀ sí gbogbo àwọn àti amira ọlá pẹ̀lú kún ìtùngbà ọ̀dàrà pọ̀ àwọn kí wọ́n ní àbáwọ̀ àti tfk ẹ̀bùn mi la dúpẹ́ fún o yèyé wọn kì í yín o arems náà àbúrò wa dá ọmọ mi alálùbáríkà ìjọ alájí ìjọ alájí àti bàbá wa kábíyèsí òwúrọ̀ la wa. eléṣẹ́ ọ̀wọ́ great grandfather ni bàbá dáadáa ni tóbi lórí tóbi ọmọ mi náà àrẹ̀mọ́ àti gbogbo àwọn èèyàn wa bí sábà kọ́ èyí kẹ́mi gbogbo wọn báyìí àfọwọ́tajà iṣẹ́ yìí adéọlá mi èrèlú èrèlú àfẹnìṣẹwà àti gbogbo ẹtí aláti dájú ní samuel aláti dájú ní samuel baba wa yemkem náà ló gbogbo àwọn baba àjọkẹ́ ni baba afálẹ́mú àwọn olóyè original àwọn olóyè original so àti àti baba tibetọ náà baba alubarika baba alubarika baba alubarika ó tọ́ ọmọ nìyẹn. <coughs> so gbogbo wọn náà ni. àti ajá mistura. àti alájà bímọ alájà bímọ mistura àdérò olókọ mi olókọ mi ọmọ ní the same month pẹ̀lú àjọkẹ́ wa ah, tó ọlọ́run o ọlọ́run o ọlọ́run o láti àwọn olùbáríkà tó ń bẹ nínú suratul fatia òun náà la máa kà torí gbogbo ẹgbẹ́ fẹ́ gbogbo kírunkírun ayé tí o bá ti ka fatia kò tí ì rí nǹkan kan o so àá ka suratul fatia àá ka màtá fẹ́ sojú kòkòrò. Eh, the Lord's prayer náà tọ́lá eh, àwọn fẹ́ẹ́ fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni sọkọ́ lọ́mọdé àwọn alábàárẹ́kà tó ń bẹ lára méjèèjì àti fatia ni o àti the Lord's prayer ni o ọlọ́ọ̀ba tí ó ti fi àjọkẹ́lẹ́ ọ̀nà tòótọ́ ọ̀nà dáadáa onídàkúdà o onídàkúdà o onídàkúdà o ọkọ tí àwọn ń ṣe láyé tí àwọn fi dídàkúdà ọlọ́run yóò ṣẹlẹ̀ sí ẹ o ọlọ́run bisimilayi rahman rahim alhamdulilayi rabbil alamin arahmani rahim mọ́ọ́lì kìyọ́mìdín. إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين Our Father ẹ̀yà sọ Yorùbá ẹ̀yà sọ Yorùbá àbá àti ìfẹ́ ní ọ̀nà ká mọ̀ orúkọ rẹ tí ìjọba rẹ dé ìfẹsẹ̀tìkẹsẹ̀ láyé bọ́ọ̀lù ṣe ní ọ̀run fún wa lójú ọjọ́ wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dá ìjàmbá tó ṣẹ̀ wá máa fà sí ìdánwò ṣùgbọ́n bíìsì sórí ìjọba ìtìrẹ agbára ìtìrẹ ògo ìtìrẹ láéláé. and also I appreciate Chief Miss Adejoke Balogun Orente she has been a wonderful woman being right from time that tí jọ wà she has been so wonderful Lati lede ni do a máa ń já àwọn tó bá mú àwọn akọ̀rọ̀ gba close ní ọ̀rẹ́ pé àkíjà ah, máa ń já ọ̀bọ̀ ìjà wa òun ṣèkà máa ń já lọ́fà a máa ń yanjú ẹ̀ lójú ẹsẹ̀ ni so adúpẹ́ fún Ọlọ́run then also I appreciate Mr. Taofik Ojútólé TFK is also a wonderful man being hmm, ìbejì ni wọ́n táyé olóòjì rẹ gbọ́dọ̀gbọ́ ti gbórí bí ọkọ̀ bá bí èdè ló wọlé tọ̀ mí wá ọmọ kalaṣọ lákìsà and also I appreciate the entire staff of Owutu FM àtàwọn tí wọ́n ń ṣe program níbi tí wọ́n ra airtime wọ́n kàn ṣẹlẹ̀ láàárọ̀ yìí bóyá ọ̀rẹ́ ti ṣe dé ẹ wá kọ́kọ́ ya fọ́tò wọ́n ti fẹ́ ya fọ́tò tán ní imagine kẹ́nìbọ̀dì ní má lè ra anything fún mi túndé àti ọ̀nà ìjọ close tó ọ̀rọ̀ yẹn bí wọ́n nú gan to the extent pé láwọn ò ya fọ́tò mọ́ bọ̀rọ̀ yẹn ti yé mi bọ̀ ọ́ ní ẹ̀rọ kì í mì ọmọdé lè mi ọmọdé lè mi gan ọ̀kọ́tà bá ti sọ pé a bá ti jọ fẹnu kò papọ̀ sójú kan sí tí ẹ̀kan padà lọ líìkì ẹ̀ lẹ́yìn àbòsí náà pẹ̀lú ẹ̀ ní last week i added everyone tó wà ní bíbá sínú group kan gbogbo pátápátá lájọ wà ń bẹ̀ and i also suggest and deliberate kí ni nǹkan ta lè ṣe fún Orente based on her birthday tàbí ṣe ń kíní kọ̀kìnì kan àwọn èèyàn bring oríṣiríṣi idea so to cut the long story short tfk make a statement kan pé let's get her mini tripod folded one she is so in need of it and èmi náà dẹ̀ mọ̀ sí lóòótọ́ bí kò rẹ̀ ń tètè pé màrà kí nìyẹn next week o ó lè di irú wíìkì yìí sìn tí ilẹ̀ bá ti tutù dáadáa pé àwọn ah, ìdẹ̀fẹ́ ra kíní yẹn lásìkò á ti postpone ẹ̀ pé màtúrà next week so adúgbò lọ́wọ́ everybody everybody pátá ni wọ́n contribute sínú ẹ̀ tó fi mọ́ bàbá olúwa ga bàbá olómi iye mr zion ìyá àdúrà kúrátà which is mr mayowa tfk èmi um, ronke and and who again kaloku ti mi ti mention. ebi ni bọ́lá ẹ pé sí. ìyá àdúrà ẹ eh, ìyá àdúrà sí so ní orúkọ gbogbo wa yẹn la fi pírẹsẹ̀ntì mini folded tripod yìí wọ́n sọ láàárọ̀ bí kí bínú bọ́n máa bínú kí n má bàa voice out ni torí kẹta bá fi pamọ́ báyìí ló máa ń ẹgbẹ́ wa kájà fún un. eléyìí yàtọ̀ ó yàtọ̀ sí táwọn ọ̀gá rẹ ti ń lò ẹfẹ yín ja. ilé wọn lè gbére wọn lè gbé wa. ẹyọ bẹ́ẹ̀ ti plane lọ fi gbélé ìdí. ọlọgbọ ìjọba kìíní ẹ pàpà yìí. àwọn olùdẹ pàpà yìí. ronke so gift wrapper ni mo rán ronke lẹ́ẹ̀kan pé kó lọ rà wá. mo kàn sọ fún yín pé mo rán ní free gels so this is what we got for you. Wow. We know you are in need of it. Ó tún níná. Ó níná. Ó níná. Ó níná. Stand. Ó ní stand. Ó ní ẹsẹ̀ then to ó dẹ̀ tún ṣe extend kọ́ dẹ̀ lélẹ̀ so nǹkan tí ó tún ní remote remote ẹ̀ wà wájú bẹ́ẹ̀ so this is what we presented for you nítorí birthday ẹdúpẹ́ gidi gan lọ́wọ́ tfp ọ̀nà wọn lè kí iṣẹ́ yẹn lẹ̀ wa. happy birthday to you yo happy birthday to you happy birthday. Ah. omi ló ti kọ. omi omi ká yà lọ. ọmọ sanwó omi ni ọmọ sanwó omi ọmọ sanwó omi. ẹ tó mú tẹ bá domi lé lórí. ẹ bá domi lé lórí ẹ bá bá bẹ́ẹ̀ jẹ́ nìyẹn o. ẹni tó dé ẹja wáyé lọ́wọ́ nìyẹn ẹ bá domi lé lórí. àjọkẹ́ orin tẹ́lọ̀ ni ó ń ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ni o ẹni tí ẹ darapọ̀ mọ́ àmàlíbà ó dà bọ̀. ǹjẹ́ ilé nǹkan méjì. o ṣáà wà ń bẹ̀ ó lè súnpọ̀ ayọ̀ ẹ̀kọ́ ayọ̀ ni. gbogbo yín gbàgbà ẹ̀ nàkọ́ fún mi. túnde wàá ṣe kí ló sì tó ó ga fún ẹ túnde ó ga fún ẹ bá ṣe kí ló sì tó. ṣé yàdú àkíwọn program ṣá. yàdú àkíwọn ó lè ra kọ́kọ́ fún mi bọ̀ mi ọ̀rọ̀ ẹ̀ dùn mí bọ̀ máa sọ̀rọ̀ pé à ẹ jẹ́ kí gbogbo wa pàdé a máa yọjú ẹ̀ tó owó ìyẹn o. Mm. orí ẹ̀rọ bàbá wọlé fún o kórìkò ọ̀pọ̀ ìfẹsẹ̀ báyìí dọ̀bá yìí tó tó péjọ méje báyìí máa rẹ́rìn ayọ̀ pẹ̀lú ìfẹsẹ̀ lágbára ọlọ́run ṣe máa rí nìyẹn. mo dúpẹ́ ní. Àdúrà kan ti gbà. Àdúrà ti gbà wọ́n wúlò rẹ̀. Àdúrà ti gbà. This is well. Ah, ẹnu ò jẹ́ fún pé ọdún wẹ̀ lé o. ọdún wẹ̀ lé o láì fún wa láì fún wa. ẹni fún mi rárá. ẹwọ kọ́ lẹ́gbẹ̀ẹ́ ó wà á kéde. ẹni ọ̀dà fún mi rárá. ẹwọ ìfẹ́ lọ jẹun ìfẹ́ lọ jẹun ìfẹ́ lọ. ẹ kọ́ ayé lọ. ẹ jẹ ẹ jẹ pàdé ní reception. jíjẹ jíjẹ mímu. Thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription can call us on 0080 for your event coverage. Thanks.